الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين له إحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتاكم الله أتاكم الله أسواق الأمن ومحمد ألم في أبو ọmọ tó lè ní àti máa fún ẹni kọ̀ọ̀kan wa kọ́ ọ́ láti fi rẹ̀ kọ́ ọ́ láti fún rẹ̀. àti èso lórí ọ̀rọ̀ sáàmù àmọ́ ìgbà láti máa sọ ṣùgbọ́n a tún máa ń ra ọ létí rẹ̀. Bákan máa ń bẹ̀rẹ̀ látẹ̀yìn náà yóò máa fi pápọ̀ tún ìwà pálá sí àárọ̀. táwọn kan bá ti fún akúndẹ̀rẹ̀ lẹ́yìn ìmáàmù yóò máa fi sí apá ọ̀tún ju apá àlàáfíà lọ. ìyàn táwa máa gbé kọ́ máa fi sí apá àlàáfíà ju apá ọ̀tún lọ títí ọ̀bà àwọn torí ẹ̀ ẹni tí a ṣe àkíyèsí. náà ohun tí a máa gbé yẹ̀wò lélẹ̀ wọ́n ní ṣe pẹ̀lú dùá olùkọ́ náà tù alkunut ládàkà sí Ramadan nínú Ramadan. ọlọ́run náà ni àdúrà tá a máa ń ṣe lẹ́yìn ìgbà tí ìnáwó bá dórí kò níbi rúkú níbi wíkì wọ́n ní kí wọ́n bá sílẹ̀ nígbà náà kò sílẹ̀ ìpínlẹ̀. oníbàkan náà wọ́n fẹ́ ká gbówó sókè nígbà tá a máa ń fi àdúrà náà. ọ̀rọ̀ àlùkò náà ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n fà mọ́ra lọ́wọ́ wọn. àwọn àkàndà tí kò sálùkò mọ́tò kẹta àwọn kan sì gbà pé ah, mọ́tò kí ẹ máa fi lẹ́kọ̀ọ́ kan kó máa tún mímà wọn ni torí pé àwọn tí wọn gba owó kiri báwo ni wọn kiri kiri wa wọn ò gba nǹkan mọ́tò wọn mọ̀ ẹni èyí tí wọn lè rí gbà ẹni èyí tí wọn ní àdúrà táwọn lè kọ pápán nípa àlùkùnrin Allahumma jina fi man hadith ṣùgbọ́n tó bá yóò rìn lẹ́kọ́ àná ìlú yẹn ń kókò náà tó níbi wípé wọ́n ní kò sí. lẹ́yìn náà wọ́n ní lára àtúnṣe òun ni tọ́já sí pé gbogbo ìgbà lèèyàn mọ̀ jàǹtì náà jù lára àtúnṣe inú àti wọn pàṣẹ òṣìṣẹ́ ìkẹyìn ní bàbá wa gbá màá ti sọ pé وكان يصمت في ركعة الوتر أحيانا olùkírun yóò máa ṣe àìsàn tó gbéráta ìkìlì nígbà míì wọ́n ní àwọn sọ pé àyáná nígbà míì làwọn sọ pé ní gbogbo ìgbà lórí táwọn sàábí wọ́n gba wítìrí wá lọ́jọ́ ànábì wọn ò fi àìsàn náà tù sí i wọ́n ní káàdì nǹkan bá máa ń ṣe ní gbogbo ọgbà ni ó gbà wá papọ̀ mọ́ wíkìlì rẹ̀. Torí ẹ̀ka àbá ń ní wíkìlì ní Ramadan ẹni bá ó ẹni tó bá rẹ́ pé wọ́n ní ó ní option láàrin kó ṣe before kó tó rò pé àbí kó ṣe ń kíni after àròkọ. حديث أنس بن مالك رضي الله عنه أني قنت أني أن رسول الله صلى الله عليه وسلم قنت شهرا بعد الركوع من صلاة الفجر ànábì ṣe alùpùpù fò nígbàpò lẹ́yìn ìgbà tó gbórí kí òun di irun àlùfájà rẹ̀. pẹ̀lú tó yẹ ti yàtọ̀ sí ìta ọ̀sọ̀ ìwọ̀n ọmọ yẹn yẹn kì í ṣe ìrìn òkè sábà ọ̀pá inú wọn sọ pé wọn gba òkè wa bá náà wọn gba kòmókè wa bá náà bí oṣù rárá kòmókè wà ni wọ́n ń pè ní kòmókè nàwáàzì tí àwọn kankan bá ṣẹlẹ̀ ìyẹn máa ń torí ẹ̀ ti kò nókì ọ̀wá ní ti pẹ̀lú ọ̀rọ̀ kan níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ kò síbi tí yóò ti lè fi àlùkò náà ìwé ọ̀rọ̀ ilé ìtàn ọ̀sọ̀ pé ànábì ti kò nókì tí olùdó sùkẹ́ gbáko níbi ìwọ̀n àṣùbá ìgbà olóòwà sí lẹ́yìn ìgbà tó bá gbé lóko níbi àròkọ wọ́n ní kéèyàn ti ń rẹ́ bífọ́ kó tó rí kúrò

torí orin lè lọ́dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu. na ilé ìjọ di ààyè káàkiri máa ń fi ọ̀rọ̀ òkú. bákan náà nínú àkíyèsí tí ìwé tí gbọdọ̀ kíyèsí níbi alkolóòtù wọ́n ní máa ń jẹ́ àtìsí lọ́jà wọn àwọn ìmáàmù òun ni pé kí wọ́n wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ níbi ìdòwò àìkòlù tọ́jọ́ sí pé títẹ́ wọn gan yọ pẹ́ ju bí wọ́n ti fẹ́ lórí ìdòwò nígbà tí wọ́n ń kàkó. ìmáàmù wa àlùbáwáwí rọ̀kìmọ̀ olùwà wọ́n ní yóò tọrọ ìtọ́wọ́dá tó ń pè náà wọ́n pọ̀ wọ́n kó ìlera ká gbé kíkì nítorí ọgbọ̀n. nínú àsìkò ilé lẹ́yìn náà ni pé tọ́bá gbógun kọjá bó ti rí ó ti sọ ó ti tako èyí tí àbánẹ́bí ṣe mọ̀ ń kírun gẹ́gẹ́ bá ṣe pàkíyèsí níbi ìrún mọ́sílà ti mú ìpìlẹ̀ àti pé kí a pẹ́ níbi káńpẹ́ níbi ó mọ́wà bàbá rẹ̀ kú akànṣe sókè tábà pẹ̀lú pẹ̀lẹ́ náà sókè àníkẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ á sì kẹ́kọ̀ọ́ kan níbi eléyìí ni ó takò báyọ̀ lè mú kí irun rẹ̀ látara àdìsí àgbàrá òun àti ìdọ́rọ̀bí ọlọ́ ọ̀hánù ó ní kí á nà rò pé ònàbí yìí sọ̀rọ̀ lọ́wọ́ àlùwọ̀tẹ́lẹ̀ wàtòjú dùhú wàbí ìnà tẹ̀jìdàtẹ́ni wọ́n ìgbà rọ́fà nínú rògbò ì máa kọ̀dá ìkìyà wàlùkòwò kọ̀rí ìgbà nínú ìsàwà. ó ní ìtọ́ àmẹ́rì àti forí kan lẹ́rẹ̀ àti ìjókòó tó láàrin forí kan lẹ́rẹ̀ àti tó bá dé ní kòdodo ìkó tó yàtọ̀ sí ti dúdú àti ìjókòó gbogbo ẹ̀rọ ti kéde tí mo ń súnmọ́ra wọn ó mọ̀ ń súnmọ́ra wọn. Dídé níbi títẹ́ yóò dìtà mi bí mo ti tẹ́ nínú kù yóò sì dìtà mi bí mo ti tẹ́ nínú orí Wọ́n ní lára àwọn àtúnṣe òun ni kéèyàn máa lè pàjá yìí wọ́n gbàrú pẹ̀lú sájà yìí sájà yìí ní ìdíje ìbẹ̀ tó lè wá ọjọ́ tí pé ó ti dàdá mú ìyọ́n sájà yìí pé ká sọ pé adigun la fẹ́ mọ sí wa òun náà ní ká wò pé nǹkan nǹkan náà ní ọmọ parí ọ̀rọ̀ wa a bá ti ń sọ sẹ́ńtẹ́ǹsì a bá ti parẹ́ ara àfikún náà ní ọmọ parí ọkọ̀ ní jẹ́ sájà ẹ̀yà ti fi àjọ àìkò ló kìí náà tẹ̀lé ní lẹ́gbẹ̀ẹ́ aláwọ̀ àdínà tí ó máa hàdé wà àfihàn tí ó máa àfẹ́ tààlẹ̀ ni wọ̀tọ̀wọ́pọ̀ náà tí ó máa tàwàlẹ́ wà mẹ́rin kìlá náà tí ó máa àfẹ́ yìí ẹni tí ó sáà ní parí. èyí tó bá wá tó jẹ́ pé kìí ṣe pé agídí tí wọ́n ní ìfẹ́ mọ́ agídí pé ó sáà pé yóò wá ẹ̀ka èyí ò ní kọjá lẹ́yìn náà wọ́n nínú àwọn àṣìṣe ní ọ̀dọ̀ apáta àwọn olùkírun tí wọ́n bá gbọ́wọ́ sókè fún àdúrà alùpùpù wọ́n tún wá gbójú sókè náà papọ̀ ẹni bá ti gbójú sókè báyìí ó ti ti tí ò bá súnà lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ sì gbé torí ànábì òfojú kékeré òfọwọ́ kékeré mú kí ọmọ ìgbójú sókè nínú ẹgbẹ́ tó ń sọ ọlọ́run bá sọ ó ní láyé ń tẹ̀hìn yẹ́nì àkùnwámọ́ yọ́rù kan ó ní àdìsọ́rọ̀ mú ilẹ̀ sọ̀mánì ti sọ̀rọ̀ ó ní kí wọ́n tètè yá já ọ àwọn tí wọ́n máa ń gbójú wọn sókè nínú ọ̀run àwọn ilẹ̀ tọ́rù bí ilé ìlú àdìsọ́rọ̀ tí wọ́n bá sì jáwọ́ gan wọ́n lè gbé e sókè kí wọ́n mọ̀ ibi tó lágbára lónìí. Ilé kákáwọ́ sókè èyí ká tó gbójú sókè. Nínú àwọn àkíyèsí tọ́jú àsìkò tí wọ́n wáyé níbi ìrún níbi alkolo, òun náà ni kí èèyàn máa mọ ìyàtọ̀ láàrin gbólóhùn àdúrà àti gbólóhùn ẹ̀yìn. wọ́n ní nọ́ọ̀sì kí àti tí wọ́n sàlàyé náà tó à ń pé irú aláhùnmọ̀dé náà tí wọ́n hàdí tàbí wọ́n bá fi bẹ̀rẹ̀ àbí àgbègbè aláhùnmọ̀dé náà tí wọ́n sàdé ààrẹ wà á fi náà fi máa àfi ààrẹ wọ̀tẹ̀wọ́lẹ́ náà fi máa fẹ́wọ́lẹ́ ààrẹ wọ̀rọ̀lẹ́ náà fi máa àfi ààrẹ wàkínà wàkínà àná sọ̀rọ̀ ọ̀rẹ́ ààrẹ àmìdébè tó wáyé nípa ní mẹ́ta tẹ́kù bí wọ́n rà ìkùdọ̀ àlè ẹ̀yìn lásán wọn lọ mọ ń dájọ́ òwe ìdájọ́ yóò ọkọ̀ bá ní kí ló kàtà ní òkàtà ní. إنك لا لا يذل من أعديك من وعديك ẹni tó bá mú lọ́rẹ̀ kò lè yẹ pẹ́rẹ́ wọ́n láyà ìzùmọ̀ náà ẹni tó mú lọ́tọ̀ òun ìgbà ìláyé èyí wò mí kìí ṣe kìí ṣe àdúrà nígbà tí èèyàn máa ń fọ́n lọ́wọ́ sọ pé gbọ́dọ̀ Tinubu èkó ni wọ́n ti sínú lónìí o táwa ni a kí ló ń ṣe pẹ̀lú abẹ́bẹ̀. wọ́n ní dọ́kítà gbọ́dọ̀ àwọn sọ́là nígbà tí wọ́n ń ṣe àdúrà kùnú ọwọ́ débi ọwọ́ Allahumma kọ́ àtọ̀ mọ́tọ̀ ọlọ́run ọ̀dọ́ ìdìrí gbá gbàgbọ́ wálé àwọn òdó dá àró ní àyẹ̀bẹ̀ àmì à ìgbàdó tí ó tẹ́ wá ní àkíọ́lé tí ẹ̀gbọ́n tí mo tẹ́ ní tẹ́ẹ̀sí ti á ní gbogbo ohun tó gbogbo tí ìmọ̀bù bá ń wí níbi ìrùkú níbi àìsòló ló bùkátà àmì gbogbo ló bùkátà àmì tí ẹ bá ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ilé ìta lórí táyé ẹni wípé bí aláhùnmá fún mọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí aláhùnmá bá wá àbí àmì sábà máa ti kún ní sábà máa wá lẹ́yìn. àbí ẹ máa sọ rọ́bà wà lẹ́yìn rẹ̀ àbí àmì sábà máa wá gbọ́dọ̀ wá nǹkan tó yóò tún díẹ̀ géègéègé láàrin omi yẹn. wọ́n ní lára àṣìṣe náà ni pé iná bá parí àdúrà kan kákan ká fi lọ́jú wálẹ̀ lára àṣìṣe kò sí ẹ̀rí fún yìí. náà àwọn àṣìṣe tí ó tún mọ́ wáyé òun náà ni kí kí a káwọ́ sókè dìbò sí yẹlẹ ká káwọ́ sókè dìbò sí yẹlẹ káwà lè gbogbo apá sókè ọ̀nà àtìkú ọgbà mú bákan náà tí mo mú gbé sókè dìbò sí yẹlẹ ara àtìkú tó kó sókè níwọ̀nba náà bákan náà kí ló mú ọmọ tara ìlẹ́sà fún àdúrà ọmọ pọ̀ àwọn jẹ̀mọ́ papọ̀. ilé akọ̀bí ni aláwọ̀mọ̀ àjí náà fi mọ́ àjẹ́ mẹ́rin oṣù gbogbo jẹ̀mọ́ pọ̀ lọ́dọ̀ aláwọ̀mọ̀ àjí ní ìmọ̀ àjẹ́ wà á fi ní nínú nílẹ̀ mọ́wọ́n nìkan ní tàbí àwọn òkú jẹ̀mọ́ pọ̀. ara àtúnṣe òun náà nìyẹn ìbá dúró. àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ̀lẹ́ rẹ̀ ó mọ̀ ọmọ ọ̀yàkú sọ̀nẹ́fẹ́ obìnrin àwọn ti dò náà ó ní ẹnìkan gbọ́dọ̀ sí ìmọ̀nù fáwọn kan ó wá dára rẹ̀ sàlẹ́sà fábíà ó mọ̀ pọ̀ àwọn ìjọ náà papọ̀ ara rẹ̀ wọ́n nígbà wo ni màmú wọn parí yóò parí wọn wọ́n nígbà tí ìmáàmù bá parí ìrun wọ́n ló ti fún ni wọ́n parí ìrun rẹ̀ píparí ìrun ìmáàmù òun náà ni yóò di píparí ìrun ti màmúùmù náà gẹ́gẹ́ bí àlàyé tí a ti tẹ̀síwájú pé máa ń kọ́ màmá alìmáàmù àtàyà lọ́rífà ó ti bàdá òkè àmì léèlà gbogbo ẹni tó bá bá màmú kérò tí màmú fi parí ìrun yóò gbà ládàá pé gbogbo òun ló fi ìgbẹ́ni tí ó bá sá àbí àwọn tó jẹ́ sí pé wọ́n mọ̀ sọ ìmọ̀ọ́mù ìjọba àgbẹ̀ta kí èso láti kí mọ̀ọ́mù ṣe kí ni ó fẹ́ rù kú wọ́n sọ wá dìde wọ́n á gòkó náà gbogbo léyìí kò súnmọ́ sí wọn gba aládá tó pè torí pé wọ́n kọ́ mọ̀mọ́ àlìmọ́ mọ́ àlìmọ́ mọ̀ ọ wà pẹ̀lú mọ́mọ́ ní wọ́n á sípò àwọn láwọn àsìkò kan ní àwọn àti wọn kò sí pẹ̀lú ìmọ̀ọ́mù ó lè mọ́rọ̀ fún ọgbà orí tó láǹfààní ládáyé. náà tí ẹ bá ti wá parí pẹ̀lú ìnáwó tó bá fẹ́ kírun ní lóru kò ní ká má kírun ní lóru ṣùgbọ́n ó kìí là ní tún kí má. torí a ní ká bá pọ̀ kí a èmi ló dáa ju ní méjèèjì eléyìí àdìsí ní ìlú ọjà àdìsí tó sọ pé ibi àdúrà kọ̀rọ̀ láti kọ́ gbèlé ìlú rẹ̀ ẹ jẹ́ kírun kẹ́ fi gbé ìlú ìfọ́gbẹ́ lókè. e wà bẹ́ẹ̀ ìgbélé ìjọkàn sọ pé tó bá jẹ́ rúkù rí agba aládá pé gbogbo òbí ní ẹlẹ́fílà àkọ́kọ́ ni pé àdìsí yìí ó ní ṣe pẹ̀lú ní tó bá yẹ pé a wa ní ọwọ́ alẹ́ onímọ̀ ẹgbẹ́ gbẹ̀yìn gba aládá ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ òfin ló jẹ́ ọjọ́ ọ̀mọ̀dá nàìjá bóyá twenty lásán náà ni lọ́pọ̀lọpọ̀ mọ́sáájú wájú tó di mẹ́wàá gbẹ̀yìn wọn àwọn náà sọ́dọ̀ ìlú ẹni orin tó ń kú di ìpìyẹn kílómítà ní pìyẹn sáánù orí àǹfààní ẹlẹ́rìí ẹ pé tá a bá da sí fúnra àlè láǹfààní ẹlẹ́rìí. ìyẹn sì ní kéèyàn máa ti rántí láàrin àwọn lórí ṣùgbọ́n ọjọ́ kan ṣẹlẹ̀ ni pé wíkìrì ni òbí tí wọ́n fífì ní méjì lè yẹn lè fífì ní méjì lè wò sàn fífì ní kan náà ni ọwà. lára àtìsé tó ní ti pẹ̀lú ìrun aṣáájú náà òun ni pé ẹni tó kẹ́ dé tí àwọn ọmọ ẹni tí ìmọ̀ ọmọ òṣìkì kọ́ sálámà ó ti di pé ìwọ̀n bá rí sí ìwọ̀n bá nǹkan ní àmọ́ ti kọ́ sálámà náà kó tètè á jẹ́ ìrìn ìmọ̀ àmọ́ àtẹlẹ́yìn àtìsé ńlá ni ó sì dé kàtó ó sì tako ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ tó lọ sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀sán yóò tó ní fama àdìrọ́ tó pàtó lò ó níṣẹ́ bá ti bá ti kiri kẹjọ yìí. Yòówá jẹ́ ọwá gbọ́dọ̀ tó kọ́ sálámà rẹ̀. Ibi ẹ̀kú ìlú ìdíjìnì ọ̀tọ̀ ní ìmọ̀ níbi ọ̀rọ̀ tó lọ sọ̀rọ̀ Ó ní lára àṣìṣe bákan náà, òun ni kéèyàn fẹ́ kí ásámúdì kan. Ọwọ́ àtòrí tó gbé kí ìṣáyọ̀ ibi tó ti fẹ́ kí á sáà mú bẹ́ẹ̀ ò lè bá ìṣáì lè nù o sì kọjá mọ́sáàbì kan táwọn ṣẹ̀ṣẹ̀ kí ìṣáì kí lọ́wọ́ tó ṣe táwọn kí ìṣáì lè kó wá ṣẹ̀ṣẹ̀ lọ pé á sáà mú ibi tó ti kì lọ́kọ̀ tó wá jẹ́ kí ìṣáì tó gbọ́mọ lọ́wọ́ níjà náà torí kọ́ pé kí á sáà mú ìyẹn náà wọ́n ní ara àtúnṣe tọ́wọ́ kí á kíyèsí òun nìyẹn. kọ́dà àfáà pé lára àwọn ọ̀nà tí ó tí mo yàn fún lélẹ̀ torí pé ìyẹn wàá fi èyí tó lọ́lá jùlẹ̀ èyí tí ò lọ́lá tó nǹkan òun yóò amúlé bàbàrà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ sí pé yóò ṣe kìámù lóyìn kò wá ní jẹ́ láti bá ẹni tẹ́lẹ̀ wọn yóò ní torí kìámù lóyìn kò ní kí á ti bá ìyá òun pé ohunkóhun tó ká gbà tán ní ọpẹ́ yìí yóò máa máa sùn gbogbo ìgbà ní ọmọ sùn ní kí á ti dáàbò lásìkò ààyè kí ni ọ̀rọ̀ yẹn lákọ́kọ́ bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ náà mọ́sílà ẹ̀yẹ pé wọ́n ló lájúra wọn lọ nínú àkíyèsí lábala yẹn òun ni abẹ́lẹ́ ọ̀gá ọba àlùkọ́lá ó sọ àlékún àbẹ́lẹ́ fún ẹnì kọ̀ọ̀kan ọmọ ìjọba àti ìjọba ọkọ̀ láti ẹ̀kọ́ láti kan

ó ti yé ti yé ti yé ó ti yé kan àdúgbò pé wọ́n kọ́ mọ̀mọ́ àlè náà ẹni tó bá kírun kì í ṣe pé gbígbé wọn gbà lónà pẹ̀lú yìí ẹni tó kírun pẹ̀lú ìmọ̀nù tó bá mọ̀mù kírun ó fi parí ó ti rí bí àtà ń sọ̀rọ̀ nípa àlùkòkò bí arọ́fà ní ìtúkù ní dídó sáré dídó láràfà tí wọ́n mọ́ ń dé ní ìṣàkùnrin tó ń dé láràfà ìyẹn jòkó ọ̀rọ̀ ìyẹn yìí sùn ó ti rí wọ́n lò wù kú fùfún kò túmọ̀ sí pé kí ni lọ́la pé ìpìlẹ̀ ní pé ìrìn yẹn máa ń jó kiri ó ti rí ṣùgbọ́n tó bá jẹ́ pé kò lágbára àti jó orin dó ọwọ́ àjòkó kí ó ti rí èyí ọ̀hún yóò gbàládà rẹ̀ tó pè ìfẹ́ kò ní iye nínú ládẹ́ àyàfẹ́ ní tó bá jẹ́ pé pé ó lágbára ti dé ọkọ̀ yìí tó jókòó ni láàdá ìdajì lòun ó gbàǹdè láàdá tó ń gbàǹdè ni yóò gba láàdá ìdajì ṣùgbọ́n èyí ò túmọ̀ sí pé tó má gba láàdá pé gbogbo òru ló fi yẹn náfìlà tó fi ní yóò gba láàdá nítorí pé náfìlà nínú tí náfìlà ti yàtọ̀ sọ́rọ̀ ní pé tó bá wù òun lè jùlọ àbí tó mọ fẹ́ jòkó sí náfìlà ni ṣùgbọ́n tó bá ṣèkó bí tí èsì kéèké lágbára ti dé ládàá rẹ̀ gbogbo wọn pé a kò lágbára àti dé ni ló fi jókòó sí ọdún ti tẹ̀jẹ̀ náà ní náà ní yẹn gbà yàtọ̀ tó wà lọ́dọ̀ lọ́wọ́. Wọ́n bẹ̀ fọ́ ní ṣáfù yìí. ẹ̀kọ́ àfa àkàrà ọmọ sọ́nà ìwé ala lóyún tó nke nìkan kò nídìí ya, tí wọn bá ti kọ́ sáà mọ́ pẹ̀lú ẹ̀ tó bá padà bẹ́ẹ̀ tí wọn lórí kí n tó bẹ́ẹ̀ kí ó ti títì náà mi náà títì nínú àsọ́lẹ̀ tó sọ fún àbúrò ìpèdè rẹ pé káṣí nígbẹ̀yìn òdúró lọ́lájú ṣùgbọ́n tó wá bí lọ́la pé kó ní kó òun kúrú kúrú ẹ̀kú tó sùn. torí kẹ́ẹ̀dì tí ọba ti gbọ́ fún mi tó fi wá níbi kí tó fi bẹ̀sẹ̀ kí kó tó di tó sùn. ẹ máa ń pè mọ́ dúró dára tẹ́lẹ̀ tó bá rí pé à ah, ṣẹ́ẹ̀sì pọ̀ lóyún ó ṣeé ṣe mọ́ ọmọ yìí yóò bẹ́ tàbí èkè tí kì ní kó tó sùn tó fi nù. àwọn tó wà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه